السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم dúpẹ́ fún ọlọ́run abẹ̀rẹ̀ tútúmọ̀ alukur'an pẹ̀lú fífi ọlọ́run sí olùṣọ́ ó sọ wa níbi aburú ṣẹ̀tọ́n ẹni ìgbé ẹni àgbéjìnà síkẹ̀ẹ́tọ́ ọlọ́run بسم الله الرحمن الرحيم pẹ̀lú orúkọ ọlọ́run ọlọ́run ọba tí ó kẹ wọ aláyé ọba tó ṣe kódò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ní òkè tó bá jọ wẹ̀dẹ̀ àlùkẹ́ àmà àbẹ̀lọ́run ó kẹ ẹnìkọ̀ọ̀kan wá fún ẹni tí ó kẹ níjọ́ náà ní tafsir wa èyí tó kọjá ọlọ́run ọba ó ń sọ fún wa àwọn ìdẹ́rùbà èyí tí ó lè wa jìnnà sí ìwà ọmọ náà èyí tí ó lè wá jìnà sí àwọn iṣẹ́ tó ṣe pé tọmọ ènìyàn bá gbélé ayé ṣe àwọn iṣẹ́ náà tọ́lọ̀wọ́n ọba ò bá lo fífẹ́ bẹ̀rẹ̀ lórí onítọ̀hún àfàìmọ̀kọ́mọ̀kọ́ lọ tọ́náwò kó tó wà lẹ́jọ́ náà ọlọ́run wá ń ròyìn àwọn ìyanu náà oníranran àwọn ìyẹpẹrẹ àbùkù tó ń bẹ nínú iná ọlọ́run kìlọ̀ rẹ̀ fún wa kábàá lè jìnnà síwà ọmọ iná ìṣe ọmọ iná iṣẹ́ ọmọ iná gbàtọ́lọ́run ọba sọ eléyìí fún wa tán ọlọ́run tún wá fẹ́ tù wá lójú ó tún fẹ́ ṣe ìwúrí ó sì fẹ́ ṣe wá lójú kòkòrò lọ síbi àwọn iṣẹ́ ọmọ àlìjọ́ náà ó wá ń ròyìn àwọn tó pa léṣe ilẹ̀ fún gbogbo ẹni tó bá wà àlìjọ́ náà abẹ́lẹ́ ọ̀hún ọlọ́run kó ṣe wá lọ́mọ àlùjànnà ọlọ́run ọba ní inna lil muttaqina mafaza. inna lil muttaqina mafaza. ọlọ́run ọba ní inna lil muttaqina mafaza ọlọ́run ní tí ó mọ àwọn olùpáyọ̀ ọlọ́run tí wọ́n ní í ṣe kí ni nǹkan náà mafaza ismul makan. látara alfaus ààyè téèyàn máa wà téèyàn ó là kúrò níbi gbogbo aburú táburú kankan ò ní ṣèyàn mọ́ ààyè téèyàn ó wà téèyàn ò tún ní ma páyà jàǹbá kankan mọ́ ààyè téèyàn ó wà téèyàn ò tún ní máa páyà àdínkù nínú dúkìá téèyàn ò ní páyà àdínkù nínú àlàáfíà àyè téyìn ó wà téyìn ò ní máa páyà ìjákulẹ̀ lórí àlámọ̀rí ó náà ni mavaz ààyè èrè ààyè àṣeyọrí tàwọn tí ó máa jẹ́ níjọ́ ògbìn dàlùkìyàmà odò àwọn tí wọ́n bá páyà ọlọ́wọ́n bá ní ọlọ́wọ́n bá sọ pé innal mavaz lilmuttaqin kí ni dìlálà tó ń bẹ níbi taqdimu jarwal majrur alal mubtada nínú ìmọ̀ balaga ìyẹ́ kó yí kó wá wípé bọ́n yí tẹ̀kìdímù yẹn yufidul hasr yufidul hasr awul qasr ìyẹn túnmọ̀ kí mọ̀fásù yẹn maqsurun alal muttaqin odò ẹni tó bá páyà Ọlọ́run nìkan tí a bá tú iṣẹ́ rẹ̀ wò tá níbẹ̀ wọn nìkan ni wọ́n lẹ́tọ̀ọ́ sí mavas ààyè èrè ààyè àṣeyọrí tó bá jọgbẹ́jà alkiyama lọ́pọ̀lọpọ̀ ààyè nínú alkur'an ọlọ́run máa ń fi àlìjánà sọrí ìbẹ̀rù ọlọ́run ọlọ́run ọba ní àlìjánà tá sọ yẹn ọ̀ẹ́dàtìlélmọ́tẹ́kìn سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض ọlọ́run ọba ní àlìjẹ́nà tá a sọ yìí u'iddat lil muttaqin odò àwọn tó bá páyà ọlọ́run náà la pèsè àlìjẹ́nà lẹ̀ fún àwọn onímímọ̀ wọ́n ní ọlọ́run ọba sọ pé u'iddat lil alimin fáwọn onímímọ̀ <clears throat> ọlọ́run ọba sọ pé u'iddat lil anbiya wal mursalin kò sọ pé a pèsè ẹlẹ́ fáwọn ọlọ́run nítorí pé tó bá ti já ọlọ́run takwa ó ti wà lára wọn bẹ̀rù ọlọ́run ti wà lára wọn ẹni tó bá jẹ́ dọ́dọ̀ ọ̀tọ̀ takwa ti tìrìpọ̀lọ̀ ọba إنما يخشى الله من min العلماء ulama ìyá ti jẹ́ kó wọ́n fún wa pé tọ́lọ́n bá kà sí alim lọ́dọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ti rò papọ̀ mọ́ ìgbésí ayé ẹ̀ bó bá fẹ́ jẹun yóò wá ná sùn wo ló ní á gbogbo ìgbésẹ̀ tó bá fẹ́ gbé yóò kọ́ wádìí kí lọ́lọ́run ọba wí kí lànà bí wílé rẹ̀ àmọ́ tá bá pẹ̀ nìkan ní onímọ̀ tá a wá rí tọ́ka síbẹ̀rù ọlọ́run lára rẹ̀ á jẹ́ pé mọ rẹ̀ yẹn ò ṣe láǹfààní wà á lè mọ bẹ ẹlmi lamyamala mọ á dàbọ̀. ẹni tó nímọ̀ tí mọ rẹ̀ wúlò fún tí ò ṣe láǹfààní ìyá rẹ̀ ó pọ̀ tó bá jọ gbọdọ̀ kìyàmà ọlọ́run ọba ṣe hasuru àbí kọ́sùrù almavas lil muttaqin Odo àwọn tá a bá túnṣe wọn wò lọ́kùnrin àti lóbìnrin tá a bá rí bẹ̀rù ọlọ́wọ́n bá ń bẹ̀ àwọn ni wọ́n ò ní ààyè èrè tó ga jùlọ àwọn ni wọ́n ò ní ààyè fọkànbalẹ̀ àwọn ni wọ́n ò ní ààyè tíbànújẹ́ kankan ò ní kángun ìdùnnú mọ́ torí pé gbogbo tá à ń pè ní falls tán bá léèyàn ṣàṣeyọrí láyé tọ́jẹ́ tayé nínú àwọn nǹkan tayé ọkàn ò tún ní balẹ̀ ó tún máa bẹ̀rù kẹkùn máa padà wá kẹ́yìn ẹ̀rín ẹlòmíì á sunkún láàárọ̀ tí ó sì mọ̀ pé òun sunkún lálẹ́ ayé nìyẹn ṣùgbọ́n nu àlìjànnà kò sí kú mọ́ ń bẹ̀ kò sí ẹkún mọ́ níbẹ̀ kò sí àárẹ̀ mọ́ ń bẹ̀ kò sí gbígbó mọ́ ẹnìkọ̀ọ̀kan wa ta bá ń rántí bá a ṣe máa ń ṣe nígbà kan táwa rí pé àfẹ́ lè ṣe bẹ́ẹ̀ mọ́ àwa tún máa bẹ̀rẹ̀ wa òkú ah, nígbà kan àwọn tó bá tún ti gbé pẹ́ lọ́jọ́ orí àwa lọ tá a bá tún wá ń ṣe nǹkan wọn wò wá títí pé ọ ah, ìgbà kan làwọn náà rí báyìí táwọn lè ṣe nǹkan báyìí bọ́ bá ń ka nǹkan tó wẹ́ àgbàlagbà mi àwọ̀ pé sóòsì rí bá òun rí òun ò rí dùn ara ọ̀rọ̀ ilé ayé nìyẹn ìyá arúgbó tó yẹ pé bí bá ń lọ yóò jókòó lẹ́ẹ̀mẹ́ta láti dárò súnà dálìbèrè òun náà ti fìgbà kan rè dírí tó sogeri arúgbó tó kótó bá ní ọmọ ẹgbẹ́ lọ lọ́fẹ̀ẹ́ ó lọ́fẹ̀ẹ́ nìsín sáàmù mú lọ mọ́sàn-án máhàrù kankan ó lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n ìwọ́n gbàgbé o ó náà ti jọ́ lọ́mọ geri ìyẹn ni tàlìjọ́ náà ò ní jẹ́ arúgbó kò sárúgbó mọ́ gbogbo nǹkan tí máa ń bàyàn nú jẹ́ kò sí ń bẹ̀ àṣeyọrí òun ni níbẹ̀rẹ̀ láàrin tó fi dópin innal muttaqina mafaza. innal muttaqina mafaza حدائق إناقا لا يسمعون فيها لغوا ولا إثاثا ọlọ́run ọba ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run ọba tó mọ in tó wu àwa ẹ̀dá tó fi lè wú lérí láti máa ṣe dáadáa òun ló dá wa ó mọ tí máa ń wu ẹ̀mí wa almafaz ó náà ni asìlú rẹ̀ minal fawz látara èrìǹjẹ ibẹ̀ náà ni wọ́n ti mú jáde wàzọ́fúrú bilmatlo kéèyàn ó soríire pẹ̀lú téèyàn ń fẹ́ wànájá tùmínà náà kéèyàn ó là kọ́rọ̀ èèyàn ó mọ̀ já síná torí pé faman zuhziha anin nar wa udkhila al-jannata faqad faz fáza fáwọ́sù ọlọ́run ló ń bẹ̀ yẹn láwọn afọ́nimọ̀ tafsir wọ́n ní innal muttaqina mafaza ay aljanna torí wípé ọlọ́run ọba fi alfáwọ́sù èrè tó ga jù lọ ó fi ròyìn àlìjánà èrè àṣeyọrí tó ga jùlọ ó ní àlìjánà ọlẹ́ni famanzu husia ani nar wa udkhila aljanna wa udkhila aljanna faqad faz ọlọ́ni ẹni tó bá tó mórí bọ́ zuhuziha ẹ̀rí wípé kẹ́lìmọ̀ yẹn gan ó jẹ́ ká gbàgbọ́ iye torí wípé àwọn àfà wọn a máa jẹ́ ká mọ̀ pé alukur'an wọ́n ń pè nǹkan kan ní atanẹ́sùbù bainal alfaz walmaani ìyẹn ń bẹ nínú khasaisul qur'an kí gbólóhùn kó máa dọ́gba pẹ̀lú ìtumọ̀ nínú àwọn àdámọ̀ alukur'an ni zuhuzia ọlọ́run ọba ọ̀sọ́ pé fáwọn nàìjà ó lo zuhuzia nítorí pé zuhuzia yẹn ló bá bẹ́ẹ̀ mu tá a bá fi kẹ́lìmọ̀ mí síbẹ̀ kò ní bámu fàmọ́ ń zuhuzia lẹ́yìn ìgbà tó ti dààmú dààmú ọwọ́ arọ́ pálá ọ̀rọ̀ rẹ wá jẹ́ sálì jẹ́ náà hada mana zuhusiha wọ́n ti gbéṣẹ́ rẹ wò wọ́n ti wọ̀n ọ́ wọ́n ti wọ̀n sẹ́ rẹ ti rí sirat o ti rí jahannam ó ti fojú winá in tí ó dẹ́rùbọ̀ ọlọ́run wá nítọ́ ẹ̀fún níwèé rẹ̀ ọmọ àlìjẹ́nà ni ọlọ́run tó ṣe tẹ̀sùn rẹ̀ fún wa níbòmíì kábà mọ bí hálù yẹn ó ṣe rí ọlọ́run bá mọ́mọ́nù ti akitaba ubi ẹ̀mí nìyí fáyàkùlù ha òmùkọ́rọ̀ òkè ha ẹni tó فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام ìtumọ̀ tabatumọ̀ iná ilmutekina mafaza tabatumọ̀ pé iná ilmutekina aljanna ó bá mu bẹ́ẹ̀ torí pé nínú ìròyìn àlìjẹ́nà ni mavas ààyè fọ́ọ̀sù ọlọ́wọ́n bá sọ láàyè míì ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim inna batsha rabbika lashadid innahu huwa yubdi wa yu'id wa huwal ghafurul وما نقموا منهم إلا يؤمن يؤمنوا بالله العزيز الحميد نعم الذي السماوات والأرض ها إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير أحان ibi tá à ń lọ nìyẹn ọlọ́ni nàlẹ́dínà àmànú wà ámẹ́lẹ́ sọ́ọ́lẹ́ hàt lahum jannat ẹ̀wọ̀n kan bẹ́ẹ̀ ọlọ́ni tá a fún wọn òun làlìjánná irú àlìjánná o tẹ̀jì rí mẹ́ta àti àlànà àlìjánná tó ṣe pé lábẹ́ rẹ̀ akérèmọdùn ó máa sàn níbẹ̀ dàlíkà lè fáwọ́sù lẹ́kẹ́ ẹ̀wọ̀n tó lọ́wọ́ bá fi parí ẹ̀ ajẹ́pàlì jẹ́nà gẹ́gẹ́ ní alifáwọ́sù kẹ̀dẹ̀ èrè àṣeyọrí tó ga jùlọ gbogbo tí èèyàn rí ó ní láyé nípò gbogbo tí èèyàn ní orí láyé lọ́lá gbogbo tí èèyàn ní orí láyé lókìkí tálì jẹ́nà bá ti kúrò ń bẹ̀ ó ṣòfò ìyẹn ní wàá máa kó ni níjànú bíjọmọ nìyẹn bá fẹ́ gbéyàn èyí ó tún wá pèrè èèyàn padà ah má jẹun wò àti ó jẹun pàdánù àlìjànnà yálà nínú ọ̀rọ̀ àbí nínú wa ẹlòmíì abẹ frustration àgbè pé ah òun náà fẹ́ ṣe báyìí ṣùgbọ́n tó bá tún lọ rántí wípé èrè tó ga jù òun náà làlìjànnà ọlọ́run ọba wa làlìjànnà tá a wá sọ yìí ẹni tó bá jẹ́ wípé ó lè ronú kó kọminú ọlọ́run pẹ̀lú títẹ̀ láṣẹ ọlọ́run ó lè tètè péré ẹ̀ padà tó bá fẹ́ yapa àṣẹ ọlọ́run tí ń jẹ́ tákùwà nìyẹn ọlọ́wọ́n bá ní inna lil muttaqina mafaza. inna lil muttaqina mafaza. náà. àdá ìkọ̀wá náà. ọlọ́wọ́n bá ní alìjẹ́nà tá à ń sọ yìí kí làwọn nǹkan tó kó sínú àwọn nǹkan díẹ̀ nínú tí ń bẹ nínú alìjẹ́nà tí ó fi máa wùyàn. ọlọ́run ní hadaiq jamu hadiqọ àwọn ọgbà ó ń bẹ nínú àlìjánà kún ó tó pè nǹkan ní hadaiq ó ní wípé àwọn èso nǹkan jíjẹ ó ti wà nù bẹ̀ àwọn èso tí ó mọ wùyàn jẹ ó ń bẹ ń bẹ àwọn igi tó ṣẹ́gi téèyàn lè mọ gba ibòji lábẹ́ rẹ̀ ó ń àwọn òdòdó tó da ó ń àwọn nǹkan pápánu tẹ́mi máa fà á sí ó ń ọlọ́run bá nínú àlìjẹ́nà tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àdá ẹ̀kọ́ wa àná. ọlọ́run ọba mú ìyẹn ń ṣe badal fún mafasan torí pé mafas tá ń sọ yẹn alìjẹ́nà tá ń sọ àfi bí bí ìgbà tó ṣe wípé ní ti ń já alìjẹ́nà yẹn ọgbà ni lóbi sọ pé bí ìgbà tá a pé innal muttaqina hadaik torí pé nínú kàṣọ ìṣù badal ẹ lè gbé kan síwájú kẹ gbé sẹ́yìn kó bá mu ló fi yàtọ̀ sí sífà bẹ́yàn bá ní anna aishata umil mu'minin ẹ lè sọ pé àní umil mu'minin na aisha ṣùgbọ́n tẹ bá jẹ́ sífà wal mawsuf kò ní ṣe gbé síwájú sẹ́yìn a lè sọ wípé innal hadaik innal mafaza mafasu ń sọ yẹn hadaik àlìjánà tá à ń sọ yẹn ọgbà ni àlìjánà kìí ṣe pé ẹ̀wà kọ́lé ọ́fíìsì àkànlò ń gbébẹ̀ ẹ̀rọ ọgbà ni ìyẹn náà làwa bá débi káwa máa kọ́ estate ẹ̀rì pé tán bá ní ẹ ọlọ́run ọba yóò kọ́lé ọ́fíìsì ẹ̀ alájà méjìlá fún wa ìyà ni ṣùgbọ́n àwọn olówó tó wó bá dé tán tí olówó bá fẹ́ kọ́lé tó bá ra lẹ̀ lọ rẹ̀ rẹ̀ kìí ṣe lé kan ní wà ń bẹ̀ ọgbà ni yóò wá kọ́ oríṣiríṣi ilé èyí tí ó ti máa gbàlejò èyí tí ó ti máa gbatẹ́gùn èyí táwọn ìyàwó máa gbé èyí tó ipò nìkan ni ó máa wà ń bẹ̀ yóò wá kọ́ lọ bẹ́ẹ̀ hadaik ọgbà ni gáàdì ó wà ń bẹ̀ gbogbo ó wà ń bẹ̀ swimming pool wà ń bẹ̀ ó fẹ́ fi hàn pò ń lówó nìyẹn ṣùgbọ́n owó tí ìtòwó ni pé ọkọ̀ five five flat three two flat olókọ́ mẹ̀kúnnù sí ni mẹ̀kúnnù sí ni ṣùgbọ́n tó lówó bá fẹ́ kọ́ ilé kódà ó tún lè máa wọ taxi nínú léun lónú nínú compound yẹn gbogbo ẹ̀ náà àfi àtẹ àlìjẹ́nà ni tí wọ́n bá ní àtẹ nǹkan fèèkì ẹ̀ ìfẹ́ máa kọ́ sí nítọ́lọ́wọ́n bá palẹ̀ sílẹ̀ nínú àlìjẹ́nà ọlọ́wọ́n bá ní ọba àwa jólòsì láyé ọba àjẹni táwọn èèyàn gbúrò rẹ̀ láyé ọba àjẹni tẹ́nìkankan ò mọ̀ ọ́ láyé tó bá ti wà nínú àlìmùtẹ́kùnù olùpáyọ̀ ọlọ́run àwọn nǹkan wọ̀nyí yóò máa jẹ́ tiẹ̀ hada ikọ̀ wa ànábà. hada ikọ̀ wa ànábà. ọlọ́run bá ní àlìjẹ́nà tá ń sọ yìí kì í ṣe ẹyọ lẹ́kan ọgbà ni tó kún fọ́pọ̀lọpọ̀ àwọn nǹkan eléso ọlọ́run wá tún ṣe taksisu dhikri ba'da ta'mim kéèyàn ó sọ gbogbo nǹkan papọ̀ kẹ́ẹ̀tún wá sàdáyanrí autaxísù ṣeyin bi dhikri ba'da ta'mim kéèyàn ó sàdáyanrí nǹkan kan kó o tún dákọ̀ nǹkan yẹn lẹ́yìn ìgbà tó o ti kọ́kọ́ sọ nǹkan tó kó gbogbo ẹ̀ sínú kí ni nǹkan tó yù fi dùn ó àfáàdà àmìyà nǹkan yẹn bí nǹkan yẹn ṣe pàtàkì tó ìgbà míì lápèjúwe nínú ọ̀rọ̀ kẹ́yìn ó wà níbi kan kẹ́yìn wà nítọ̀ akí gbogbo àwọn àfáà wa tán wà níjókòó pàápàá jùlọ ustaadu lágbájá tí ẹ̀mọ̀ kí gbogbo àfáà wa ó ti kó wọn náà sínú tẹ́lẹ̀ ṣùgbọ́n pàápàá jùlọ ada takhsisu shay'in bi dhikri ba'da kí ni ìdí tó o fi ṣe bẹ́ẹ̀ torí pé nǹkan yẹn tún tí wọ́n yẹn tún gbé ó tún lé ó tún lálẹ́kùn kan ọlọ́run sọ náà alukur'an kẹrin tanazzalu al-mala'ikatu war-ruhu fiha tanazzalu al-mala'ika gbogbo àwọn màláíkà wọ́n mọ̀ sọ̀kalẹ̀ màláíkà Jibril náà ti wà nínú gbogbo àwọn màláíkà ṣùgbọ́n tún dá ti màláíkà malakul Jibril sọ̀lọ́tọ̀ war-ruh ala takhsisu shay'in bi dhikri ba'da ta'mim ọlọ́run ọba tó wá dá sàdáyẹn rí èso inab èso inabi àní níbi ló já máa pè ní ìnàbì ìnàbì èso grapes ẹni tó bá ti rí grape ẹlòmí ò jẹ́rí tó ti mú ègbìn bí ṣùgbọ́n wọ́n ń ta tó bá fẹ́ ta supermarket wọ́n ń ta supermarket àwọn ibo mi náà máa ta àwọn tó máa ń ta apple bí páálí kan bẹ́ẹ̀ one thousand naira ni o so grapes èso inab nítorí àpọ́nlé tó ní nítorí pé àfàìmọ́rí rẹ̀ ní kìí wùyàn jẹ èyàn èyò inab ìgbà mí ń bẹ dábìnú lè súyàn ṣùgbọ́n inab kìí súyàn tó bá ti ń fi sẹ́nu báyìí yóò mọ̀ ara mọ́ ẹ̀ lẹ́nu ó sì ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí máa ń ṣe fára ọlọ́run ọba wa dákọ rẹ̀ lọ́tọ̀ so ló fi jẹ́ wípé alukur'an ìwé ìmọ̀nà ni ìwé ìmọ̀ ni táwa bá táwa ipa wa jẹ́ onímọ̀ nípa ilmu nabat walfawaki a wà kojú bọbẹ̀ yẹn kí ló dé tọ́lọ́run fi dákọ inabu lọ́tọ̀ bàbá wa lọ ṣe research nípa èso grapes ó wà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tó wà ń bẹ ọlọ́run fẹ́ nà bá wa sí àǹfààní tó ń bẹ níbi ara èso inabu ẹni tó bá ní set kan lọ lọ gọ́gù rẹ̀ kó o kan grapes benefits tó ń bẹ lára grapes ó rí ó gbé jáde ó rí kó kọjá ojú ẹ̀ ìdí nìyẹn àtàwọn ẹ̀dí míì ọlọ́run ọba da sọ lọ́tọ̀ nígbà tọ́lọ́run ti sọ pé àdá ìkọ̀wá ànábàá. ọlọ́run ọba tún ròyìn wákàwá ìbá àtàrọ́ọ̀bà enjoyment tó ń bẹ nínú àlìjẹ́nà gbogbo ọ̀nà téèyàn fi máa enjoy láyé gbogbo ẹ̀ pátá olóńbẹ nínú àlìjẹ́nà physical enjoyment ó ń bẹ nínú àlìjẹ́nà enjoyment ìgbádùn àfojúrí ó ń bẹ nínú àlìjẹ́nà emotional enjoyment ẹn atama alistimutau alistimutau alijinsi ó ń bẹ alistimutau albadani ó ń bẹ alistimutau alatifi ó ń bẹ alistimutau alijinsi ó ń bẹ tá a bá enjoyment ẹlòmí ń bẹ látara pó ń jẹun ẹ mọ̀ ní àwọn enjoy òun gbádùn bẹ́ẹ̀ sì ni ó kà ń jẹ oúnjẹ yẹn ni emotionally ìbànújẹ́ kan ń disturb mind yẹn kò enjoy emotionally lápòjúwe obìnrin tí ń bẹ lọ́dọ̀ bàbá olówó tó ti pé ojoojúmọ́ wá one million ní bàbá olówó ń fún kó sàmọ̀ mú lọ́wọ́ enjoyment kan ní abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n àtijọ́ tí bàbá olówó ti fẹ́ bóyá ló sùn ọ̀dọ̀ rẹ̀ láàrin ọdún bóyá ẹ̀mẹ́ta lọ́dún ló fi ń sùn ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n yóò sá máa rí inú àkáǹtì nínú aláàtì ọmọ wọnú àkáǹtì ẹ̀ one million every day jẹ̀mọ́ enjoyment dà ó enjoy lábala kan kò enjoy lábala kan ẹlòmíì máa ń bẹ owó ń bẹ ọlá ń bẹ ipò ń bẹ ṣùgbọ́n tó bá ń rántí yóò mọ̀ pé láàgọ́ ara òun bìkan bẹ òun ò gbádùn òun ò lè má lọ medical check up ó kéré jù every six months òun ò lè má lọ lóèbù bó bá ti ń enjoy tọ́ka rẹ̀ bá ti lọ ọbẹ̀ yẹn ẹ̀mí ló tún sọ kí kí wọ́n á ní fà ní ìgbádùn tó ń bọ́ ẹ̀ gbogbo nǹkan yẹn náà lọ fẹ́ jẹ́ kó yé wa pé nínú àlìjánà ìgbádùn ni látòkè délẹ̀ níbi nǹkan jíjẹ ìgbádùn ni níbi nǹkan múmu ìgbádùn ni níbi téèyàn ó mọ̀ rí ìgbà mi ń bẹ àwọn onímọ̀ ayé nípa ẹni tó bá ní àwọn àìsàn kan lára wọ́n lè má fún lóògùn kankan wọ́n ń pè yẹn ní psychological clinic ẹni tí wọ́n fún ni wípé wọ́n kà lè sọ pé kó kúrò níbi tó wà wọ́n lè ní kó lọ ibì kan tó yẹ pé àwọn nǹkan tí ó máa rí ní tí ó máa rí tínú rẹ̀ ó fi máa dùn ni ó máa rí bí kó máa ráwọn ẹyẹ kó máa ráwọn ilé tó fáìn àwọn ilé tó dáa àwọn oríṣiríṣi àwọn omi tó ń sàn ó lè lọ sí babish kó máa wodò kó máa wo àwọn nǹkan báyẹn nǹkan yóò wá máa nílapa ìbànújẹ́ tó ní lára yẹn ó sì máa kúrò láì ní lóògùn kankan nínú àwọn ọ̀nà àwòsàn ni àṣẹ ìtójú máa ń rí nígbà míì ó ma ń fa àlàáfíà sára ẹni tó ṣe pé ńgbà tó jí ní tó jí rí oná ẹ̀ lọ́mọ kan tán fọ́ngi lórí tẹ́jẹ̀ ń dà ní gbogbo ara rẹ̀ ńgbà tó tún di ọ̀sán ah bó mọ̀ nígbà ọmọ kan ló jánà mọ́ ọ̀kadà lẹ́nu àti kan tó dín kan tó gbọdọ̀ hospital ọmọ ìjà ìláyé ọ̀ gbà tó ní òde bẹ́ẹ̀ ó ti rí gbogbo orí ti tọ́ọ̀nù ó ti gbà tó dalẹ́ ní tó tún ròyìn pé àwọn ẹgbẹ́ ogun Boko Haram wọ́n ti wọ Kano ẹgbẹ̀rún èèyàn méjìlá òun ni wọ́n àdó olóró òun ló mẹ́nu wọn sọ́dọ̀ enjoyment dà tọ́ba wá léèyàn ní kánò ọkàn rẹ̀ ò ní balẹ̀ ṣùgbọ́n nù àlìjẹ́nnà èyí tó mọ̀ rí yóò mọ̀ má làáfíà ìní máa ń fà á táwọn ìjọba nílùú tó bá da àwọn amusement parks ọkàn lè jẹ́ pé lálùú táwa wà yìí àwa lè mọ̀ ṣùgbọ́n láwọn ìlú Islam ó sàrédé rí fámìlì ọkọ ìyàwó àtọmọ wọ́n lè kóra wọn sínú ọkọ̀ wọ́n lè lọ sẹ́yìn odi ìlú wọ́n kàn tẹ́ ìtẹ́bẹ̀ wọ́n lè máa jẹ súyà yúgọ̀t látẹ̀yìn asúrì mọ́gírìmì lọ́la àwọn jà kò sí dá lọ síbẹ̀ wọ́n kà lọ sí fàájì tó bá dà kó mọ́gírìmì wọ́n lọ kírun wọ́n padà lọlé nǹkan yẹn jù kún ọ lo oògùn lọ torí ọpọlọ ti sílẹ̀ kò sí pé mò ń ronú pé ah iṣẹ́ ọ́fíìsì ẹ mo fẹ́ kọ́ ẹnìkan ẹ kí owó tí mo fẹ́ gbà ó ní ronú kankan tọ́jọ́ mọ́ mind yóò sinmi in tó ń fà á lé ní ta fi ń lápá tẹ́ńṣọ̀n nìyẹn àwọn bàbá wa níjọ́ wọn kì í ṣiṣẹ́ ọpọlọ iṣẹ́ ara náà ń ṣe tó bá sì dọwọ́ ọ̀rọ̀ lẹ́ wọn abọ́ sí di igi kòkó wọn máa tayò nǹkan tá ń ṣe yẹn àsọ pé máa tayò dá o ṣùgbọ́n tí wọ́n ń ṣe yẹn wọ́n fi ń relax wọ́n fi ń relax gbogbo wàhálà tí wọ́n ti fọpọlọ ṣe tán ti fara ṣe kíní yẹn ó wà mọ́ padà sí wọn lára ṣùgbọ́n wa á ṣiṣẹ́ láàárọ̀ á ṣiṣẹ́ lọ́sàn-án á ṣiṣẹ́ lálẹ́ òru á tún ṣiṣẹ́ ẹlòmíì yóò tún wà ní kọ̀ǹpútà lóru tó bá wá yá ò tí ìjọ ọmọ thirty years wọ́n lò ti lápá tension gbogbo àwọn nǹkan ẹ lọ́wọ́ bá dé kó yẹ wa nínú àlìjànnà gbogbo ohun tí ó má láàfíà wà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá ti ń rí ọgbà àwọn oríṣiríṣi èso àwọn oríṣiríṣi àwọn nǹkan jíjẹ tó bá ti jẹ gan lásán inú rẹ ọmọ dùn bó ṣe ń wò wákàwá ìbá àti rọ́ọ̀bà ọlọ́run wá tún fẹ́ lọ bí ìgbádùn ara ọlọ́run ti mọ̀ wípé obìnrin pọ̀ nínú obìnrin téèyàn máa ń rí tọkàn máa ń fa àmọ́ káàkiri ó sì jẹyàwó ọlọ́run láwọn obìnrin tá a fi sínú àlìjánná kàwá ìbá eléyìí kì í ṣe ta sa ọlọ́run ọba ń fi tí ó lè yé wa ó fi ń bá wa sọ̀rọ̀ ó tún jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n èyí tó súnmọ́ tó fi lè jẹ́ ká lè gbọ́ ìgbádùn nu àlìjẹ́nà tó fi lè já gbọ́ e ọlọ́ni wa kàwáìb kàwáìb jámù ni káàìb káàìbù ọmọbìnrin tó wà nípò ọlọ́mọge tọ́mú rẹ̀ tí ò tí wálẹ̀ onáńpẹ̀ ní káyìn yálà láti bí fún fọ́mọ lọ́mú oníjẹ́ káyìn ọlọ́run nínú àlìjánà àwọn ọmọbìnrin tí ó máa jẹ́yàwó yín nínú àlìjánà ọlọ́run ọba mọ̀ wá ọmọ tí mọ̀ ń wà lẹ́ẹ̀fi rọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin lárúbáwá tóbìnrin lárúbáwá ti bímọ okọ́ ní òfòmọ̀ yẹn lọ́mú sínú ibìkan bí ká máa fọ́ ọmọ tábà ní kí ló dé òun ọ̀fẹ́ kọ́ mú owó sàn wálẹ̀ kọ́kọ́ òun má bàa fẹ́yàwó mi àní alọ́kọ́ sí èyí o torí pé kọ́ mọ́ ó ọmú yẹn direct níbi ọmú ìyá rẹ̀ gangan ó láǹfààní tó ju kẹ́ fún sínú fídà lọ ṣùgbọ́n látara ibi táwọn bá ti wọn dé láti fún lápòjú yẹn wá o ṣùgbọ́n láyé ń bì bó o bá lò ní fọ́mọ lọ́mú bí fún fọ́mọ lọ́mú òjò mú ó wálẹ̀ ògbó ara oníjọ́ mú wálẹ̀ àbá ara arúgbó tí ò bímọ ọmọ rẹ̀ padà sàn wálẹ̀ àbí ọ̀sàn wálẹ̀ kò bímọ nígbà ti darúgbó ọmọ ó padà ṣe kí ni yóò sàn wálẹ̀ ṣùgbọ́n nínú àlìjánà àwọn ọmọbìnrin nínú àlìjánà ọlọ́niwákà ọ̀rìn ibà àti rọ́ọ̀bà àti rọ́ọ̀bà òun làwọn tí wọ́n jọ jẹ́ iye ọmọ ọdún kan ní gbogbo wọn ẹnìkan ò ní ju ẹnìkan lọ lápòdì pé àtìrọ́ọ̀bù mi làwọn lágbájá wọ́n jọ bí wa ń gbà kan náà ìtumọ̀ àtìrọ́ọ̀bù má tù sí yẹpẹ o bẹ́ẹ̀ yẹpùráàbù náà ni wọ́n ń sọ ń bẹ̀ là àtìrọ́ọ̀bù bìmánà lídẹ̀tù ọlọ́run ní àwọn ọmọbìnrin inú àlìjánná tí ó máa jẹ́yàwó wa níbẹ̀ àtàwọn ìyàwó wa tayé náà táàtà ti bímọ fún wa tí wọ́n ti darúgbó táà ti lò wọ́n gbó torí ọkùnrin máa ń lo obìnrin gbó tọ́lọ́run bá ní kẹ́mi ogun naam bọ́kùnrin bá ti ń lọ ọmọ 70 years ó sì tún sọ obìnrin lọ gbọ́bìnrin bá ti di seventy years yóò ti gbà yọ̀ǹda lọ́dọ̀ bàbá kasa yọ̀ǹda òun báyìí ẹjọ́ òun máa tọ́jú ọmọ ọkùnrin ó sì tún wá ọmọ kékeré kan ẹlẹ́jẹ̀ tútù òun ó tún máa sábẹ́ ọmọ ṣùgbọ́n gbogbo wọn bọ́ ṣe dàgbà yẹn náà ọlọ́run jẹ́ gbogbo wọ́jọ wà àlìjànnà tá bá ti dá àlìjànnà wọn ò ní farúgbó ara wọ àlìjànnà ọlọ́run padà tún wọn dá bí àwọn obìnrin inú àlìjànnà àwọn náà wàá jẹ́ yàá lé ẹwà pọ́nlé gbogbo bọ́lá ń ṣe ròyìn àwọn obìnrin náà àlìjẹ́nà pọ́kùnrin kan ò fọwọ́ wọ́n rí kíní kan bó ṣe tóun àwọn ìyàwó wa láyé ní ọ̀jẹ̀ ìyàlé wọn débi pé tán bá fẹ́ rí wa ń gbà àwọn ìyàlé náà wọ́n hàn sì ṣe sùúrù náà àwa la jọ lo ayé tó ti yé mọ́wọ́ rẹ̀ tó àwa ṣe mú ọkọ̀ wa ń gbà ń bẹ láyé tó wo àwọn ọlọ́run jẹ́ kájọ́ wà lìjọ́nà pẹ̀lú àwọn ẹbí wa ọlọ́run wá káwọ́ àwọn ìbá àti rọ́ọ̀bà àwọn obìnrin nù àlìjọ́nà àwọn ọlọ́mọge ní gbogbo wọn ò jẹ́ kò ní sárúgbó ń bẹ̀ arábìnrin kan anábì sallallahu alaihi wasallam anábì sọ ọ̀rọ̀ kan lọ́dọ̀ kan náà àwọn ìyàwó ẹ̀ obìnrin arúgbó yìí wá wà ń bẹ̀ anábì ní arúgbó ní wọnú àlìjọ́nà anábì bá jáde gbàdá anábì ó fi wọlé anábì bá bóbìnrin lórí ẹkún kí ló ń pa lẹ́kún tó sọ pé tó jáde náà pé arúgbó ló hà ó ń bẹ bá ń sàwàdà náà òótọ́ ni ó sọ ní tí mo gbà lérò arúgbó ara wọ àlìjẹ́nà ọlọ́run ó tún dá sọ lọ́mọdé olóko tí ìyàwó rẹ bá lọ járúgbó náà àlìjẹ́nà pati tó bá láwọn ẹlẹ́yinjú ẹgẹ́ ṣùgbọ́n ọlọ́run ó wàá dá gbogbo wọn bákan náà wọ́n tún wá jẹ́ àtìrọ́ọ̀bà. ọlọ́mọ ọba tún ṣàlàyé ìgbádùn tara nígbà tó ti sọ̀rọ̀ nípa ìgbádùn àfojúrí psycholo i mean physical enjoyment ó tún sọ̀rọ̀ nípa both psychological and sexual enjoyment nínú àlìjánná. No, nítorí kíni kìí ṣe tásán kí ṣe àlìjánà lè wù wá ṣe ni ẹ̀rì gbogbo bá a ṣe ń gbọ́ ara wa náà ń dìde orí wa ń wú kìí ṣe kó wú lásán kó fi fi irọ́ tó ń pa yẹn kó o fi filẹ̀ ni zina tó ń ṣe yẹn kó o lè filẹ̀ ni ọtí tó mu yẹn kó o lè filẹ̀ jàǹbá tó ń ṣe yẹn kó o lè filẹ̀ àwọn tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ yẹn kó lè sá fún ọlọ́wọ́n bá fi ń sọ eléyìí kí ṣe àlìjánà ó lè mọ wò wá ṣe wákà wá. tíra ta mú lọ́wọ́ wọ́n ní wà kàwáìn ayé làhún yóò máa jẹ́ tí wọ́n ní sáón àwọn obìnrin kàwáìn ayé àfidá ùhónà ọmọ wọn kọ ìmọ̀tún aláṣodò rẹ̀ hẹ́n ya wọn lámtàtàkásár kò tí ì ní wálẹ̀ fàhùnà ọ̀dárọ̀ ọlọ́mọge gbáà òun ni wọ́n nawahid nawahid àti kawaib mutarodifat nahadu bimana kaahibu ìtumọ̀ kan ní méjèèjì àti rọ́ọ̀bà ayé mutasawiyat fisin wọn ó dọ́gba lọ́jọ́ orí ẹnìkan ò ní ẹnìkan lọ ọ̀rọ̀ pé èmi nìyálé ọ èmi nìyálé rẹ ogún ọdún ni mo gbà lọ́wọ́ ẹ kò sí ẹ ń bẹ̀rẹ̀ iye ọjọ́ orí kan ní gbogbo yín ọjọ́ jẹ́ wákà àsán lè ha kọ́. wákà àsán lè ha kọ́. ọlọ́run ọba ni yóò tún máa bẹ fún wọn ìgbádùn nǹkan jíjẹ nǹkan rírí nǹkan ara ó tún wá kù ìgbádùn nǹkan múmu wákà sàǹdì ó máa ń bẹ ń bẹ káṣù ó náà ní ife tí nǹkan ń bẹ nínú ẹ̀ káṣù ó náà ní fèjì hákọ́ èyí tó kún tó kún lẹ́lẹ́ fún ọtí tó kún lẹ́lẹ́ fún omi tó kún lẹ́lẹ́ fún wàrà yóò máa jẹ́ tí wọ́n ń bẹ̀ kìí ṣe pé ẹjẹ́ bú mi ò lè tó mi yọ́ yà sẹ́kù ni ọlọ́láwọn nǹkan múmu tá a máa fún wọn di hákọ́ àìmọ̀mùlúà yóò kú kẹ́kẹ́ ni. láyé sùmọ̀rù náà fi hàlàdùn wọlé ọlọ́run ọba ni nínú àwọn àgbádùn tó ń bẹ nínú àlìjánná psychological benefit ó ń bẹ ń bẹ ó ní wípé láyé ìgbà mi ń bẹ inú rẹ̀ lè máa dùn láyé ń bì kọ̀ọ̀kan gbọ́rọ̀ òrìn pé ọkọ̀ kan ń bọ̀ láti ibì kan àwọn èèyàn tí ń bẹ ń bẹ àwọn èèyàn mẹ́rin méjìdínlógún eighteen sita gbogbo ẹ̀ jóná gbogbo èèyàn tó wà ń bẹ pátá ló kú ó rí i pé tó bá ti kíní yóò ra fi dot sí mind yẹ psychologically ó wà disturbed kódà kọ́ ọmọ rẹ́rìn ọmọ rẹ́rìn lásìkò yẹn ó wà disturbed àbọ̀ ọkàn sàdédé gbọ́ pé ah ọmọ ọkùnrin kan ọmọ ló ń travel bọ̀ láti Kaduna ọlọ́ni accident ó ti kú psychologically kódà kò mọ gbádùn lọ́wọ́ ìgbádùn yóò sì stop kó tó di kó padà sídìí ìgbádùn yẹn yóò pẹ́ ìgbádùn lóorun kéèyàn máa rùn bọ́ ọ bá gbọ́ nǹkan kan tó ba ọkàn rẹ jẹ́ òsì ní rọrùn sùn kódà kó ṣe pé orí tó ń sùn orí bẹ́ẹ̀dì tó ṣe wípé 15 million náà ṣe bẹ́ẹ̀dì yẹn ọkàn èèyàn balẹ̀ lèyàn rọrùn sùn ìròyìn ìbànújẹ́ tó bá dé tí kò ti fẹ̀yìn lélẹ̀ o ti fẹ́ sùn kọ́ọ̀lù kan wọlé bí kọ́ọ̀lù yẹn ti wọlé ìròyìn tó gbọ́ ìròyìn ìbànújẹ́ ni o ní sùn orí bẹ́ẹ̀dì tó sì wà orí bẹ́ẹ̀dì gbádùn ni lóbi jẹ́ pé tí ń jẹ́ gbádùn tó pọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ bá a bá wá rí kan láyé ń bí o lè má rí kejì bó o bá rí tó pọ̀ ọkàn rẹ̀ ò tún ní balẹ̀ pé kílẹ̀ o tó sú báyìí kọ́dún yìí ó tó kolẹ̀ báyìí ṣé mi ò tún ní jálu ìgbádùn ayé nìyẹn ṣùgbọ́n nu àlìjẹ́ náà ọlọ́run bá ní láàyè àsìmọ́ òun náà fi àlàbọ̀ wá wọ́lá bẹ̀lọ́ ọ̀run tó bẹ̀rẹ̀ kó sí wọ́n wà àlìjọ́nà ọlọ́nlá yasmahuna fi alágúnwá wàlá kìzáàbà nínú àlìjọ́nà ẹ̀ ní gbọ́ lágúnwá ọ̀rọ̀kọ́rọ̀ ọ̀rọ̀ téèyàn máa gbọ́ tínú èèyàn ò ní dùn ọ̀rọ̀ tí ò wúlò tí ò sàǹfààní ẹ̀ gbọ́ nínú àlìjọ́nà wala kidhaba bẹ́ẹ̀ sì ni ẹ̀ẹ́ni gbọ́rọ̀ tẹ́nìkan wà máa sọ pé irọ́ ló ń pa irọ́ ló ń pa kò sí yẹn bẹ́ẹ̀ ẹ̀mọ́dà ló irọ́ ní máa pa kò sí yẹn bẹ̀ ẹnìkan ò ní pẹ̀ nìkan ló nírọ́ nínú àlìjánà ọ̀rọ̀ dùnnú lèyàn máa gbọ́ ìròyìn dùnnú lèyàn máa gbọ́ jẹ́mọ́ ìyẹn nìkan gan tó káyé ó fúyẹ́ lójú wa gbogbo ẹni tí ń lélẹ̀ ayé lé ayé mọ níwọ̀n ìdùnnú àárọ̀ ẹkún alẹ́ ẹ̀rín àárọ̀ ẹkún ìrọ̀lẹ́ àlàáfíà àárọ̀ àárẹ̀ alẹ́ bọ́rọ̀lẹ́ ayé ṣe rí nìyẹn ṣùgbọ́n náà àlìjánná abẹ́lọ́ kọ́mítà sí gbà lọ́mọ àlìjánná ẹlọ́wọ́n bá ní jásá àrùn rabbika àtọ́ àìsàbà jásá àrùn tá a wá sọ kalẹ̀ yìí àṣàdédé ṣe bẹ́ẹ̀ fáwọn ọmọ àlìjánná jaza àmì ọ̀rọ̀ bẹ ẹ̀san ni ẹ̀san ló dé látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ń tó ṣe ló ń jèrè rẹ̀ yẹn jaza àmì ọ̀rọ̀ bẹ níjọ́ tí wọ́n pè ọ́ ní dìdìrìn láyé tó ṣe sùúrù nítorí kó mọ́ba àṣẹ lọ́hún níjọ́ tí wọ́n lò lájú níjọ́ tó ò rí jẹ bó ṣe fẹ́ jẹ tó sì torí ẹ̀ tàpá sófin ọlọ́run níjọ́ tí gbogbo ẹgbẹ́ ń ṣe nǹkan tó ṣàṣeyọrí lórí ẹ̀ tí wọ́n ṣe tó rí ṣe tó sì torí ẹ̀ sọ pé nìkan ní í ṣe ọ́ tó ṣe sùúrù jaza'an min rabbik ẹ̀san sùúrù tó ṣe yẹn náà ló ń gbà lé ni torí pé Ọlọ́run ọba kì í ṣàbòsí gbàtọ́lọ́n fẹ́ sọ̀rọ̀ tàwọn ọmọ náà ọlọ́ni jaza àwọn ìfà kọ ẹ̀san tó dọ́gba pẹ̀lú tí wọ́n ṣe náà la fún wọn àṣekà fún wọn ẹ̀yin ọmọ àlìjẹ́nà náà jaza amẹ́rọ̀bẹ̀k ọlọ́wọ́ bá ní torí tọ́lọ́wọ́ bá fún ọmọ àlìjẹ́nà ó pọ̀ ju ń tá a ṣe lọ nǹkan mélòó la ṣe ọlọ́wọ́n bá ní àtọ́ ẹ̀bùn ni èmi ọlọ́wọ́n bá fún yín ẹ̀bùn ni torí pé ń tẹ́ ṣe kì í kù ṣe pé ń tẹ́ ṣe ló pọ̀ níwájú ọlọ́run tó fi yín sálì jẹ́nà ìsáàbà nígbà tí mo ṣèṣirò ṣẹ́ yín tán in tó ṣe déédé pẹ̀lú ìròyìn ìṣirò ṣẹ́ tí mo ṣe nípa tẹ́ ìgbélé ayé ṣe lọ́rọ̀ yín fi já sínú àlìjẹ́nà lọ́lọ́wọ́n bá fi sọnù suratul Haqqah ọlọ́wọ́n bá ní kulú washrabu hani'an bima aslaftum fil ayyam ọlọ́ni ẹ máa jẹ bó ṣe wù yín nínú àlìjẹ́nà ẹ máa mu bó ṣe wù yín nínú àlìjẹ́nà látara ń tẹ́ gbélé ayé ṣe náà lẹ́fi lẹ́tọ̀ọ́ sáwọn nǹkan yẹn lóbi jẹ́ pé gbogbo bá a ṣe mí tá a mí lọ ẹ jẹ́ ká mójútó níta lọ bá níwájú ọlọ́run mọ́mọ́ tàkọ̀kọ́ mọ́tìkiri amẹ́tò ẹni títí ẹ̀ bá ti tó ti dákẹ́ wẹ́lú báyìí kó parí nìyẹn ẹni tó kù ó náà ní tí ó lọ parí lọ́dọ̀ ọlọ́run làáfàá fi sọ wípé ẹ́ lakana limautu gayata kulli hayy wala furna إذا متنا تركنا لك الموت غاية كل حي لك الموت غاية كل حي ولو كنا إذا متنا بعثنا ونصير بعده عن كل شيء àfáàní wàláókún náà ìdá mítínà tòrékìnà gbogbo èyí tà ń sọ yìí tó bá yẹ bá ti fa éélẹ̀ ibi tọ́rọ̀ parí sí nìyẹn kò sí pa gbẹ̀yìn dìde kò sí ná kò sálì jẹ́ náà lakana limautu gayata kulli hayyin lakana limautu gayata kulli hayyin àbá ní kọ́nukálukú máa ṣe ń tó báwù bó bá lè kúrọ́ ma kúrọ́ bó bá ma sì náà ṣe ma ṣe lákàánà lè mọ́ òtún ká ẹ ọ̀yátà kò lè hayé lákàánà lè mọ́ òtún ká ọ̀yátà kò kò lè hayé àbá ní ìwọ tó bá ma jàmbá ṣe mórímù lábẹ́lẹ̀ ma ṣe jàmbá pẹ̀lú àníyàn pẹ́nìkan kan orí ọ àbá ma kó wọ́n máa ṣe ń tó bá ṣèbí tá láti kó parí ni àfa ní ṣùgbọ́n kò parí wàlákínná ìdá mẹ́tẹ̀nà bò ẹ̀fẹ̀nà wánú sí àlùbádàhó àǹkólẹ̀ṣẹ́ ẹ̀ wánú sí àlùbádàhó àǹkólẹ̀ṣẹ́ ọ̀rọ̀ parí síbẹ̀ ó kú bó la ṣe lo ayé bẹ̀rẹ̀ látinú sàárè bó la ọ̀kanu méjì ni ó wà já sí ọ̀kanu ẹ̀ la sàlàyé nu tẹ̀síìrì wa tó kọjá kọ́lọ̀ ń kó sọ wà ń bẹ̀ abala kejì lọ́wọ́ ọba tó ń sọ fún wa yìí kóníkàlùkù náà wá ronú bí ó ṣe máa di tiẹ̀ kọ̀ wá sí bá a ṣe di tí ò ní sẹ́kù àdúrà tá a máa bẹ lọ ni pé èyí tí ó lọ sẹ́kù kọ́lọ̀ má jẹ́ ó sẹ́kù ń tá a fi ronú pa fẹ́ padà wá tó bá lọ sẹ́kù síbi ẹbọ tó lọ sẹ́kù síbi tó wúwo àwọn ọmọnìyàn wà kọ́ ọlọ́run jẹ́ ń padà wá ọlọ́run nílà kò sí padà wá mọ́ ṣùgbọ́n tó bá lọ sẹ́kù síbi tó kéré ọlọ́run ó ní lágbájá ọmọ òṣè báyìí ṣùgbọ́n mo forí jìn látara tó gbélé ayé ṣe àbí látara erípa tó ń sẹ́kù nígbà tó sí láyé mọ́ làwọn àfáàfin máa ń sọ fún wa pé ká gbélé ayé ṣe dáadáa mélòó mélòó lẹ́ni tó bá jẹ́ láyé tó yẹ pé erípa tó fi sílẹ̀ ládàá rẹ̀ ó sì lọ máa ba nínú sàárè nínú rẹ̀ náà ni wáládù sọ́ọ̀lẹ̀ ọmọ ta ti sídi ìtọ́lọ́n àwọn èèyàn fẹ́ kú lórí ọ̀rọ̀ wélé nì bí ẹni pọ́ mọ tí ò bá ti lọ kàwé bí ẹni pé tọmọ yẹn ti ta bí ẹni pé ó ti sorí ibú bẹ́ẹ̀ sì ni nínú tí ó lè máa mú ládá bá ní nínú sàárè ó náà lọ́mọ èèyàn ti sídi ìtọ́lọ́n gbogbo èyí táwọn à ń sọ ìjọmọ àwọn àfáà tí wọ́n kọ́ wa wọ́n ń jẹ́ tí wọn ò sí láyé àwọn òbí wọn ń jẹ láyé tí wọn bá tún wá padà kúrò láyé wọn tún máa jẹ kò sí ní tó lè dọ́gba nǹkan yẹn nínú sàárè fún wa tó ń dáǹṣe àbádọ́ àtàbáṣe fún wa nítorí pàwọn ni wọ́n ti wá síbẹ̀ ẹ wá wo iye ẹgbẹ̀rún èyí tà ń sọ yìí báyìí bá a bá ti ń parí rẹ̀ gbogbo ayé ní ọgbọ̀ yóò ti bọ́ sí wẹ́bsáìtì kan èyí tà ń ṣe yìí ẹ wá wo iye èèyàn tí ó login sí wẹ́bsáìtì yẹn lágbàáyé bọ́ bá ṣe láàdá kan láàrin bẹ̀ ìlàjì ń bẹ̀ táwọn òbí tó bí wa ni ìlàjì ń bẹ̀ nínú àwọn àfáà tí wọ́n kọ́ wa ni wanu sí àlùbá àdáhó àǹkóró ìṣe ẹ̀yìn wanu àlùbá àdáhó àǹkóró èmi a máa wọ àwọn èèyàn pé kí ló ń ṣe wá náà àbàbàrà ayé jàlùkì àmà lọ gbogbo ẹ̀ á padà fílẹ̀ níta ṣe yẹn kalẹ̀ yẹn ní òwà máa jẹ́ tiwa sọ́dákọ̀tù járíà afáǹbẹ wáàsí tó ṣe ẹ̀mí wáàsí agùnjù ẹ̀mí afá lọ tíra tá afá kọ ẹ̀mí tíra agùnjù ẹ̀mí afá tó kọ tíà Riyadus Salihin Imam à ń ka lẹ́nu ẹ̀wùgbà tán ti kú ibnu tẹ́míà ibnu qayyim al-jawziya ẹ̀wùgbà tí wọ́n ti lọ bàbá tó wá kàá ní rahimahullah rahimahullah sheikh al-albani rahimahullah ló fi jẹ́ wípé bá a ṣe ń lò náà là ń lò yìí káwa máa ṣe ṣe bí tọ́lọ́wọ́ ṣe máa pọ̀ nínú iṣẹ́ wa lójúmọ́ ẹlòmí ó máa sọ fún ah, ẹ lọ́ máa ṣe nǹkan bẹ́ẹ̀ ẹ sáfì èyí lẹ̀ ẹ̀dá máa ṣe lè náà ẹ̀dá máa ṣe ìtàn ṣe yìí tọ́lọ́n bá ti gbà á lẹ́sìn tá a sì ń rí jẹ níwọ̀n bá bọ́lọ́n bá ṣe mú wá tá a sì ń rí mu bọ́lọ́n bá ṣe mú wá tọ́ alhamdulillah kó lè bá a lè jẹ́ pé kí tọ́lọ́n ó lè máa pọ̀ lójúmọ́ nínú sẹ̀mí wa ẹlòmí bẹ ẹ̀rùn wákàtí márùn gan àti rí kí lásìkò ó di wàhálà nítorí ibi tọ́lọ́ fira rẹ̀ ha lóòótọ́ owó ń jáde ṣùgbọ́n sẹ́ tí ó lọ dé bá ń kọ́ lóbi yẹ ká ṣe gbogbo ẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tọ́lọ́ ó sì sọ di multibillionaire nu wa ó kúkú ti mọ̀ láì ṣe pọ́ ṣẹ̀ṣẹ̀ dára ẹ̀ láàmú ṣùgbọ́n àdà àdà àdà àdà alẹ́ ayé ó ti gbẹ̀sìn tán lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ti di wẹ́ẹ̀lì ó tán nìyẹn ọlọ́run ọba àfisọ pé jaza min rabbika ata'an hisaba. jaza min rabbika ata'an. ẹ̀san yẹn ó dọ́gba pẹ̀lú ń tẹ́ ṣe látọ̀dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba fi fún ẹ̀bùn ni látọ̀dọ̀ ọlọ́run káwọ àlìjánná àtọ́ àn ẹ̀bùn ni ọlọ́run ọba fi sàánú wa ni ó fi kẹ́ wa ni hisaaba rabbi samawati wal ard wa ma baynahuma rahman. rabbi samawati wal ard wa ma baynahuma rahman. لا يملكون منه خطابا fi lọ jẹ́ rọ́bì ṣé nǹkan lè ṣàdédé jẹ́ màjúrúrù láì rí ní tó fún fi gbogbo wíwọ́ yẹn ni ó dìtámì àwọn ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá lọ jẹ́ rọ́bà ni rọ́bà ti wà má baynahuma adẹ́pà àti ṣe hadifu nìdá ya rọ́bà tó bá lọ jẹ́ rọ́bù ó ti lọ dún pọ̀ múptàdá ní àṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tuntun ni ṣùgbọ́n làwọn bá ṣe átífù rẹ̀ pẹ̀lú jaza amin rọ́bìk mi tó fún rọ́bì yẹn ní kẹsùrọ̀ ló ń tẹ̀síwájú jaza amin rọ́bìk rọ́bì samawati wal ardi rọ́bù yẹn náà ni ọba tó fún yín lálìjẹ́ nà yẹn òun náà ni rọ̀bí sámáwáàtì wàlárùbí. rọ̀bí sámáwáàtì wàlárùbí. àwọn àtúwúpọ̀ ọlọ́run ọba tó fi àlìjẹ́ nà kẹ́yìn yẹn òun náà ni rọ̀bí sámáwáàtì wàlárùbí. òun náà tún lọ́ba tó ní ìkápá sánmà òun lọ́ba tí ń tọ́jú gbogbo ẹni tí ń bẹ ní sánmà àti gbogbo ẹni tí ń bẹ lérílẹ̀ àti gbogbo ẹ̀dá tí ń bẹ láàrin àforífojì sánmà sórílẹ̀ láàyà mílẹ̀ kó nàmì ọ̀fẹ́tọ́ ọlọ́ni òun tóbi kọjá kóun fẹ́ dájọ́ kẹ́nìkan wá lòun ní àìdíà níwájú ta ni láàyà mílẹ̀ kó nàmì ọ̀fẹ́tọ́ ọba kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ bóun bá ń ṣèdájọ́ pé ìwọ lọ náà jẹ́nà ìwọ lọ ọlọ́run ọba ní la yamlikuna minhu khitaba kò sẹ́ni ìtọ́ba ìkàlámà kò sẹ́ni tó tọrọ ọ̀sán níwájú ọ̀la hátà àwọn ànábì ọlọ́run kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ ẹnìkan wà ní sẹ́wù kan sọ fún ọgbọ́n ẹ tó bá ní dọ́gbọ́n jalè kìí àmọ́ ẹ máa mutí ẹ máa ṣe ṣìnà àwa la sọ bẹ́ẹ̀ tó bá ní dọ́gbọ́n jalè kìí àmọ́ àgbì àmì ọ àgbì ọwà àlùjànnà ni ọlọ́run ní ni àmì àwọn àti bàbá ti wà àlìjọ́nà ìwọ́n náà ti wà àlìjọ́nà níwájú ta ni àlùlá yamliku sáwọn èèyàn ka Qur'an ọwọ́ wà ń bì kan wọ́n ń sọ̀rọ̀ yẹn náà ìwọ́n náà àlùkò lọ́ọ̀pọ̀ aláàbò àrùwò ọ̀rọ̀ tó ti ta kó àyà Qur'an láyamliku jama abẹ́yìn ọba torí nǹkan kan bẹ̀rù ọlọ́ èyí náà tó kéèyàn bẹ̀rù lọ́nà èyí tó kò sí ẹnìkan tí ó sọ̀rọ̀ ọ̀rọ̀ pé bàbá mi jà fà kọ́ ọ̀rọ̀ pọ́kọ mi dáná bí ọlọ́nkọ́ la ọ̀rọ̀ kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ ńjọ́ náà kálukó dákẹ́ wẹ́m ọlọ́run sì máa dájọ́ bó ṣe fẹ́ lórí kálukó tí ó sì sí pé mo àpíl jama ìjọ nǹkan tó bá yẹn lẹ́rù lóbi jẹ́ pé tí wọ́n bá ń yapa ọlọ́run máa mọ̀ pọ́lọ́run rí ọ la yamlikuna minhu khitaba lóbi jẹ́ pé a lè tanra wa ṣùgbọ́n a lè tanná o àfa lè farapamọ́ fún ọmọ kí ó lè farapamọ́ fún àfa ìyàwó lè farapamọ́ fún ọkọ ẹ̀ ọkọ náà lè máa farapamọ́ jẹ ìyàwó ń lábẹ́lẹ̀ ṣùgbọ́n jẹ̀mọ́ tí èèyàn lè farapamọ́ fọlọ́ ọlọ́run ọba ní láyàtà ẹ́n yawma yaqumu al-mala'ikatu saffa. yawma yaqumu al-mala'ikatu saffa. ọlọ́run níjọ́ ta wí gbogbo àwọn màláíkà ni wọ́n dúró wámúwámú yaqumu rúrù malaku jibril ẹtù wọ nǹkan bẹ́ẹ̀ ọlọ́run kọ́kọ́ ṣe ó kọ́kọ́ díkìrì ó kọ̀ dáma díkírì àkàtús kọ́bílà àám àwọn tẹ̀kídìmù khas kọ́bílà àám fi díkírì ọkọ̀kọ́ dákọ̀ ẹnìkan bí kéyìn ọ sọ pé ẹ níjókòó yìí mo kí àfáà mi lágbájá gẹ́gẹ́ bí mo ṣe kí gbogbo àwọn àfáà tó wà níjókòó ẹ̀rí pé ó yàtọ̀ sí gbogbo àfáà tó wà ní jòkómo pàápàá jùlọ níbi yìí ọlọ́run kọ́kọ́ dárúkọ rúh mọ̀lẹ́kà jìrì wàlùmọ̀lẹ́kà kó gbogbo ẹ̀ náà ń sọ ọlá tó ń bẹ fún ọlọ́run bá ní yọ́mọ ìyàkú mọ́rùlọ́ọ̀họ̀ wàlùmọ̀lẹ́kà tó ọlọ́run níjọ ti mọ̀lẹ́kà àti gbogbo mọ̀lẹ́kà pátápátá ti gbogbo wọn dùn ó gbogbo wọn kò ní tí ò ní wà ń àwọn màláíkà sọ fáán wọn ò ní dúró wọn ò tò lọ́wọ́ ọ̀wọ́ ni wọ́n fẹ̀ gbẹ́ kanra ni ọ̀wárìrì ó bu oníkálukú oníkálukú ó dúó jìnnìjìnnì ó gbogbo wọn àtàwọn màláíkà la yatakallamun illa man adina lahu rahman pínrín ẹnìkan kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sẹ́nu kíta kọ́kọ́ àwọn èèyàn ọlọ́run tún kọ́ àwọn màláíkà náà ma láyé atákàlámú àwọn màláíkà gan ò tó bẹ́ẹ̀ àyàfi ẹ̀ tọ́lọ́run bá yọ Jibril ọya sọ̀rọ̀ mọ́nà azina lahu rahman Muhammad ìwọ́ ṣe pẹ́ ọlọ́run ó yọ̀ǹda fún mi kò sí pé jọ́bi ọlọ́run pé tẹ́ àbọ̀rọ̀ dé mo ní ìdí mo fẹ́ sọ àà ah, láà

kí ló dé tọ́lọ́wọ́n bá fi lo rahman ń bẹ̀ àwọn àfa àjókòó wa wípé ọlọ́run ti mọ̀ pé ẹ̀rú ó ti mọ̀ bà wá bá a ṣe ń gbọ́ bí sí nìyẹn tẹ̀súra yẹn súra súra tún ha ilà àwòrán ìbẹ̀rù ní tàǹgbọ̀ yìí ṣùgbọ́n ọlọ́run wá lo rahman kọ́kàn wá lè balẹ̀ wípé àánú òun pọ̀ ju ìbínú òun lọ ẹ̀fọ́ balẹ̀ bó ṣe le tó náà àánú ó sì wà náà níjọ náà àmọye ìwọ tó rò pé náà lọ́wọ́ ọlọ́run ni náà lọ́ yọ ọwọ́ lóòótọ́ ṣùgbọ́n máa lọ náà àlùjánnà hálù yẹn rahman lọ́lọ́run ọba lọ lò ń bẹ̀ yẹn tọ́lọ́run bá lọ sọ pé lámẹ́ni adínà láwùl aziz àbútọ́wọ́ pé lámẹ́ni adínà láwùl lọ́wù ọ̀rọ̀ lágbára bọ̀ ṣùgbọ́n lọ́wọ́ ọba lámẹ́ni adínà láwùl rahman torí pé rahman yẹn ìkẹyìn ẹ fẹjú tó o bá sá ti ṣẹbọ bí ó ṣe rí náà ni ẹ̀sùn mọ́fọkàn balẹ̀ ilá àmàlẹ́ àdìnàlà ọ̀rọ̀ àmàlù ọkọ̀ lásọ̀wá ẹni tí ó sì sọ̀rọ̀ ńjọ́ náà ọ̀rọ̀ yẹn ó dọ́gba pẹ̀lú tọ́lọ́run ọba ti fẹ́ ṣe tẹ́lẹ̀ kò ní yàtọ̀ sí tọ́lọ́run fẹ́ ṣe ọlọ́run wà lẹ́sọ̀pẹ́ lágbájá ibẹ̀ yẹn lọ́rọ̀ sí pé ó ti wáyé ọmọ tó há alukur'an tó sì lọ yóò sì pẹ̀ fáwọn òbí ẹ̀ níjọ̀gbọ̀njà alìkèyàmà òun la fẹ́ kún ìlú ìsìnà lọ́mọ wa kùránù rẹ ọmọ ìwọ̀n kọ̀ǹpútà secondary kìíní nìyẹn bọ́n bá ń tàn wá àgbọ́dọ̀ tanra wa àwa mùsùlùmí ọmọ tó há alukur'an pẹ̀lú hadith tó lálàáfíà yóò sì pẹ̀ tó sì lóní o ọmọ tó ní mẹ́ẹ̀sì tó lò pẹ̀lú tó fi ṣiṣẹ́ ṣe tó jẹ́ alimu rọ̀báni ẹni tó kúkú ṣẹ̀yídí àwọn èèyàn báyẹn ń bẹ tó ń bẹ tọ́lọ́wọ́ bó fún wọn nípẹ̀ṣe níjọ́ náà ẹ̀sì pẹ̀ ọmọ tí ó kú ní kékeré yóò sì pẹ̀ pẹ́bó ti wá nù hadith àwọn ọmọ ẹ̀yà ọlọ́run ó ní mo ní kẹ́ máa lọ sínú àlìjẹ́nnà ẹ̀yin ò ní ìṣirò bíkọ́ nítorí pé ẹ̀kú lẹ balaga nígbàtẹ́ ń bẹ láyé débi pálí mọ̀ pẹ́ ẹsẹ̀ àwọn ọmọ ẹ̀yà láwọn ò ní lọ wọ́n di etí aṣọ bàbá wọn àti wọn mú àní ẹ máa lọ ara àwọn òní lọ ìbòlẹ̀ à ń lọ ibi táwọn ń lọ àwọn fẹ́ mọ fàwọn òbí ọlọ́run ọyẹ mọ fara yín lọ. bó tilẹ̀ jẹ́ pé èèyàn ní bẹ lọ kọ́ mọ èèyàn ó kú ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀ tètè padà sínú àdísì yẹn kọ́kàn rẹ̀ ó lè balẹ̀ gbogbo àwọn atọ́mọ wa kún kéke bàbá ti fẹ́ rò lọ títí ibẹ̀ ńlá tó padà sí bọ́lọ́n bá ti ẹ̀wò yún àbẹ̀ lọ́hun èyàn ọlọ́run dákò ọ̀rọ̀ mọ́ dàbí tẹ̀blíìgì kan ọlọ́ba kọ́ máa rí obìnrin méjì ọba kan lọ ní ugbó wọ́n sáà ń fún wọn ní nǹkan tó lè ṣe àwọn ọmọ léṣe tí wọ́n sáà fi kú apá akínúgbà níbo là ṣe á ní gbogbo sẹ́tà ń ṣe báyìí ní ìṣèwọ́ láàmú ọ̀pọ̀lọ́ ń gbà ń bẹ̀ ṣùgbọ́n lè dájú tán bá lè kú báyìí àlìjánà dájú olóògbé àmọ́ kí gbogbo ẹ̀ máa ń kùn kásàtì ẹ̀jú kí wọ́n kàn sọwọ́ sẹ́lẹ̀ bá kú báyìí àdúrà gbà là àìmọ̀kan nìyẹn ò ní ma bẹ̀ lọ ọmọ ọ̀yá wọn ni ogbe lọ hospital wò làbúrò gbé lọ hospital <laughs> kọ́sàkù àlìjẹ́nà náà là ń wá ìlà ìtumọ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n tó bá wá ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ gbìyànjú ìfọkànbalẹ̀ ti ń bẹ anẹ́gbà sallallahu ní kò sí kankan fún nìkan fi tọ́lọ̀ ń bá gba ẹni tí ẹ̀mí rẹ̀ fẹ́ràn tọ́lọ́n bá gbà lọ́wọ́ rẹ̀ fún màtà sábà tó ní tọ́hún sí gbà fọ́lọ́n tó sì ilẹ̀ ìjànà ìjànà lọ́wọ́ ìjànà ẹlẹ́sìn nínú oore tọ́lọ́n sí fáwọn mùsùlùmí nì ṣùgbọ́n kí gbogbo ẹbí ó kú nínú kèfèrí kò sálì jẹ́nà kódà kó ṣe sùúrù kọ́gbà fọ́lọ́ kò sálì jẹ́nà so nínú oore tọ́lọ́n sí fáwọn mùsùlùmí nìyẹn abẹ́lẹ̀ ń gbọ́ àwọn òkú mùsùlùmí ọlọ́run kó bá foríjì wọn ọlọ́run kó bá yọ́nú sí wọn wà kọ́ lọ́sọ̀ wá bá ọlọ́run níjọ́ tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí dálékalẹ̀ ọmọlẹ̀ ha kọ̀ ọjọ́ òdodo níjọ́ náà gbogbo bá a ṣe ń sọ yẹn ìkan ò ní ṣẹ́kù láì mọ́ dálékalẹ̀ ọmọlẹ̀ ha bẹ́ẹ̀ bá ń wájú òdodo ojú méjì ìjọ náà òun náà nìkan ni jẹ́ òdodo ẹwọ ọlọ́run ọyọ ọyọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ wa wá ta wá sí fírí pàmọ́ ń ṣá bá a ṣe wá sọ yìí tá a sọ ti ná tá a sọ tàlìjẹ́ pàmọ́ ẹni tó bá wá wù subhanallah ẹwọ ọlọ́run pàtó a lè sọ ọ ẹlòmíì lè sọ pé náà ló wù ó fúri láti mú o ọlọ́run fi ọ lẹ̀ o bàmá ń ṣá ẹ̀tọ́ bá wá fẹ́ tásádà ìlà rọ́bì màábà ayé mọ̀rìjáàn ábà rọ́jà à bìmọ̀dìl alif ábà rọ́jà à màábà mọ̀rìjáàn fọmọ́ ń ṣọ́ àtàkàtà ìlà rọ̀bí ìmọ̀ àbá ẹ̀ńtọ́bá wá wù kó mú ọ̀dọ̀ ọlọ́run kó mú pọ̀n kó mú tọlọ́run kó sà lóògùn kó mójútó kó máa ṣe tọlọ́run lọ́sàn lóògùn kó máa gbọ́rọ̀ ọlọ́run kó sì máa tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ̀ńtọ́bá fẹ́ kó ṣe bẹ́ẹ̀ nínú bàlágà Qur'an ìjázìl Qur'an ó yẹ kó tún tẹ̀lé wípé fàmọ́ńṣáà ìtàkàtà ìlà gẹ́rì ìlà ìmọ̀ àbá ọlọ́run nídìí kó sọ yẹn mọ́ torí àìmọ́sọ̀ yẹn ó ń fi yé wa pé ìtọ́lọ̀ ń fẹ́ òun ló ti sọ yẹn istighnawuhu an dhikril mahbub min dhikril makru an dhikril makru ọlọ́run ọba ti rọrọ̀ pẹ̀lú nígbà tó ti sọ èyí tó fẹ́ yẹn kò ní ìdíkọ́ sọ èyí tí ò dáa mọ́ àìgbọ́ àìdá ìyẹn tún tọ́ka dẹ̀líìlù ni lórí pé inna Allaha khalaqal khayra wa sharra وأمرنا بالخير ونهانا عن الشر وأحب الله الخير وكره الشر في عقيدة أهل السنة والجماعة ọlọ́run fẹ́ kí aburú ó ṣẹlẹ̀ ó sì fẹ́ kí dáadáa ó ṣẹlẹ̀ àmọ́ ọlọ́run nífẹ̀ẹ́ dáadáa kò ní fàyídá nínú àmì ọlọ́run fẹ́ ká ṣe dáadáa yàrúdọ́ọ̀lì ìbáàdì yìí wàlá yàrúdọ́ọ̀lì ìbáàdì ìlkúfòrò hababa ilayhim al-iman wa zayyanahu fi qulub wa karraha ilayhim al-kufr wal-fusuq wal-isyan nínú àmì pọ́lọ́wọ́ bá fẹ́ dáadáa ló fi sọ dáadáa tó dákẹ́ kò sọ kéjì fàmánṣá àtàkàtà ila rabbihi ma'aba fàmánṣá àtàkàtà ila rabbihi ma'aba ẹni tó bá fẹ́ lọ́kùnrin inú yín ẹni tó bá fẹ́ lóbìnrin inú yín ẹ mójútó tọ́ lọ́run bí ó ṣe rí láàṣẹ sọ fún yẹn inna anzarnakum adhaban qariba inna anzarnakum adhaban qariba ọlọ́run bá ní bó bá wá fẹ́ mú èyí tó bá wù nínú méjèèjì ṣùgbọ́n mọ̀ dájú inna dárájú àwọn ọlọ́run anzarnakum à ń ṣèkìlọ̀ fún yín à ń kì yín nílọ̀ nípa ìyà kan kọ̀rí ba èyí tó ti súnmọ́ yín tán lójú yín ló ti jìnnà ṣùgbọ́n ti súnmọ́ tán àwọn àfáà ní ìyà sàárè ó súnmẹ́nì kọ̀ọ̀kan torí pé n ta fi mọ̀ kó súnmọ́ wa ni pé àmọ́gbà tá jáde láyé bọ́bá sì ti di wẹ́lo báyìí ó ti bẹ̀rẹ̀ nìyẹn fẹ́ni tí ọ̀rọ̀ rẹ̀ bá tọ́ síyà nínú sàárè ẹni tọ́rọ̀ rẹ̀ bá sì tọ́ sí kẹ́ ìkẹ́ yẹn náà ti súnmọ́ tán ní ẹ̀yin kèfèrí tẹ́ ẹ létí lápá tẹ́ ẹ ń jẹbi ẹsẹ̀ mọ́lẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ gbọ́ tẹ́ ẹ tún Facebook ń ń irọ́ pípa ń ń ń ronú náà la ṣe sọ yẹn إنا أنذرناكم àwa ń ṣèkìlọ̀ kan nípa àyà èyí tó súnmọ́ yín pẹ́kípẹ́kí. ọlọ́run níjọ́ tá wí níjọ́ tá ń ròyìn níjọ́ tí ó mọ̀ lágbára púpọ̀ ni. débi wípé yáǹdòrò ìmọ̀ríwò máa kọ́ dàmẹ́ tí yàdá ọmọnìyàn yóò máa fojú ara rẹ̀ rí tó fọwọ́ rẹ̀ méjèèjì ṣe láyé báyìí ìwọ náà ó rí ọlọ́run ó ní wo sẹ́ẹ̀ rẹ tó sí láyé ni tí ó sọ̀fọ̀ ọ̀pọ̀ mọ̀ náà ni ọtí wọnú ó ti tọ́mọ àwọn kèfèrí tọ́lọ̀ wá fi wọn hàn wọ́n wípé wo gbogbo tó ṣe láyé òun náà ó ti nínú ẹ̀mí rẹ̀ pé kò síbò bóun ṣe fẹ́ rúlà iná ní ń kẹ̀yìn يقول الكافر يا ليتني كنت ويقول الكافر ويقول الكافر wáwù yẹn níbẹ̀ yẹn kí ni ṣe rẹ̀ ṣe átífù ni wáwù yẹn wáwù lhal wàlhálù káfíìr níjọ́ náà torí pé ọmọ yá ń tóró almaru ma kọ dẹ́mọ́tì yàdá almaru bẹ́ẹ̀ lùmúmú àti mùsùlùmí àti kèfèrí maru yẹn kó gbogbo wa gbogbo wa láàrin iṣẹ́ wa báyìí ìyẹn ni ọlọ́run láti lọ mú wáwù yẹn wá láti lè ṣe taxiso hálù ìjọ náà bí tàwọn kèfèrí ó ṣe rí torí pa wa muhammad sallallahu alaihi wasallam anabi bá fi iṣẹ́ gbogbo wa hàn wá tá kọ́kọ́ rí báyìí àwọ̀ ara wa yóò sì di yẹ́lò fún ìbẹ̀rù èyí tó jíṣe nígbà kékeré tó rò pé nìkan kan orí ọ wà níbi tí wọ́n kọ sí èyí tó ti tọrọ àforíjì ó wà ń bẹ̀ ọlọ́wọ́ fi gbogbo ẹ̀hàn ọba àwọ̀ wa ó sì yí padà fún bẹ̀rù pé tọ́ ọlọ́run bá fi lè dá mi lẹ́jọ́ báyìí iná ni ọlọ́wọ́ tún wá ní kán tún fi hàn àwọn mùmí ní padà yóò bá wá rí pé iṣẹ́ eré ti wá pọ̀ ju àìdá lọ́gbọ̀ èyí tó ń rí yẹn ò ń bẹ̀ mọ́ ọlọ́wọ́ wa sọ pé o mọ̀ kó tọrọ àforíjì nígbà tó ń bẹ láyé èyí ò tọrọ àforíjì ṣùgbọ́n àwọn ẹsẹ̀ eré kan tó o ṣe iná hasanati yudi ibùnà sẹ́yẹ art àwọn dáadáa kan ń bẹ tó ń ṣe tó ti pààyàn rẹ o tọrọ àforíjì ṣùgbọ́n àwọn ọlọ́wọ́ bá wo dáadáa àwọn dáadáa tó o ṣe ló jẹ́ pọ̀ dáa ká pọ̀ ní dáadáa àìmọye bí kùdìẹ̀kùdìẹ̀ wa tó yẹ pé dáadáa tá a ṣe tọ́lọ́wọ́n bó fi parẹ́ tọ́lọ́wọ́n bá fẹ́ fi bí wá wò nítorí dàlìkì àmà àwọ̀ náà ọlọ́wọ́ wà lò yẹn fún àwa mùmíní iṣẹ́ rere wa yóò wà pọ̀ jùṣẹ́ bí wa lọ látara àforíjì a tọrọ láyé àti látara púpọ̀ níbi iṣẹ́ ọlọ́ ní màá fi fàǹgbà míì àwọn ọ̀jọ̀gbọ́n wọ́n ní èèyàn a máa bẹ lọ́n kọ́lọ́n kó fóun lẹ́mìí gúngùn látàrí dáadáa bẹ́ẹ̀ bá gùn ọ̀pọ̀lọpọ̀ pálapàla tí ọ̀dọ́jú o ṣe ń gbà míì tágbà bá dé àgbà gan àgbà àgbà ó gbà torí pé n tó kù tọ́ máa ṣe tọlọ ní ó pọ̀ níbo ló fẹ́ sákiri mọ́ ẹ rí bàbá àgbàlagbà míì lábẹ́ ẹ̀gànnà kan ní ìrìn àdúró sí àwọn kùránì bíi ìdàlélù báyìí tán aláwẹ̀ aláwẹ̀ ń lẹ́yìn àásìrì tó bá ti dókò ní ọmọ tìláwà ibi ọba ṣe dé magrib ní ètò dìde yọkàn tó lẹ́gbẹ̀ẹ́ gànà lè kàn lóru lọ tó náà bá ronú tó ti fọ̀ ọ̀dọ́ ṣe yóò wá máa tọrọ àforíjì ọlọ́run àwa àṣàánú àlùwò bẹ́ẹ̀ àwa tán lérí ẹ̀ dáadáa tó ṣe yẹn ọlọ́run á fi pa àwọn kùdẹ̀kùdẹ̀ yẹn á fi parẹ́ làwọn olùmọ̀ fi máa ń bẹ lọ pé ọlọ́run kó lọ́ wa lára kó fún wa lẹ́nu gúngùn látàrí dáadáa khairukum man tala umruhu wa hasuna amali níjọ́ta wí táwọn mùmíní bá rí iṣẹ́ tí wọ́n tọ́lọ́hun ti bá wọn yí padà sí dáadáa táwọn kèfèrí ò ní yí padà àwọn ẹlẹ́bọ ò ní yí padà wọ́n yá kú ọlọ́lẹ̀ káfíìrò yá lẹ́ìtàní ẹ̀kọ́ tó tó rọ́ níjọ́ta wí àwọn kèfèrí tàbí alkáfíìrù ń bẹ alifu alámùyẹn lè rùmọ́ọ̀mù gbogbo kèfèrí pátá níjọ́ náà wọ́n wà fẹ́ pé yá láyé tá ní kan tó tó rọ́ wọ́n ni àà ó mọ̀ ṣe o torí pé láyé tà lìtàmọ́ ní ní tí ò ní ṣeéṣe ìbámọ̀ jẹ́ kó ṣeéṣe yá láyé tá ní ìbámọ̀ jẹ́ kó ṣeéṣe fún mi kúntùtù rọ́ọ̀bà kémi náà ó sì di yẹ̀pẹ̀ báwọn ẹranko ṣe di yẹ̀pẹ̀ lẹ́nu tọ́lọ́wọ́n bò ní bí wọ́n lẹ́jọ́ yálà la wà lìjẹ́ náà ni àbí wọn wọ̀ náà ni kò sí fún wọn bó tilẹ̀ jẹ́ wípé kìsọ́ọ̀sì yóò wáyé lọ́dọ̀ àwọn ẹranko ẹranko tó kankan ní tó kankan tí wo rẹ̀ yọ ọlọ́run ní kó náà kan padà kí wo tiẹ̀ náà yọ kó tó lè pọ́ ọlọ́run ó sọ pé kí wọ́n di ìyẹn ó ṣáájú kọ́lọ́run tó dájọ́ ọtọmọnìyàn nínú tá a fi mọ̀ pé ó ṣáájú ó ní wípé àwọn ti rí náà fi lè tọrọ rẹ pé ọlọ́run ó sì náà ó tán bá pè ọ́ lẹ́ranko láyé ó lè ṣe ẹranko àṣekèfèrí ọ̀bẹ lọ́nkọ́lọ́n kó sọ̀n dẹranko lọ́lọ́wọ́ bá fi sọ nínú alukur'an kẹrin ọlọ́wọ́ bá ní àkùlúnà wa kama ta'kulul an'amu wà náà rúmọ́síwá làwọn ọlọ́ọ̀ní àyíká wùláyíká kalẹ̀ an'am balùm àdọ́lù ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ẹranko kódà ẹranko gan túbú lò wọn àwọn kèfèrí ẹ wà rí ẹranko wúlò jù wọ́n láyé tó bá tó wá dìjọ́ kẹyìn ọ̀rọ̀ wọn wàyàkó ló lè ka fèrò yá láyé tà ní kan gbogbo pírẹsidẹ́ǹtì ayé ta pínlẹ̀ láyé tán bá kún kèfèrí ní tí wọ́n sọ nìyẹn jọ náà kún ó ní ìbámu da fáwọn tó bá ṣe kó ṣeéṣe ni káwọn ó sì dẹranko kọlọ̀ wọn fi wọ́n lẹ́wù lẹ̀ káwọn ó di ẹ̀pẹ̀ kọ́lọ̀ mọ́ba àdájọ́ iná láwọn lérí bọ́lọ̀ ń ṣe wá sọ látòkè délẹ̀ yẹn ẹjẹ́kẹ́ni kọ̀ọ̀kan wa ká ronú sí káfí wo bá a ṣe ń lo ojoojúmọ́ wa tá à ń lérò pé ṣèbẹ́nìkan fún orí wa ọlọ́run ti ń bá wa sọ̀rọ̀ eléyìí ó ń rí wa èyí tá a sì gbọ́ yìí ó ti dàrúdàrẹ́ lé wa lórí tá a bá ti gbọ́ ṣùgbọ́n a ti gbọ́ báyìí tá a bá wá ń ṣèṣe sí tó ń ká aláfa rẹ̀ káyà àti lọ́mọ tọrọ àforí torí pé a ti mọ̀ n tí ó ṣẹlẹ̀ níjọ́ náà ọlọ́run bá ti sọ fún wa yẹn àwa bẹ̀rẹ̀ wọn bá kótó owó aṣọ náà kó ṣe ní ọ̀run fún wa láti tẹ̀ láṣẹ ọlọ́run kájìnà sí tọ́lọ́run ọbọ̀ òfẹ́ àmdálẹ́ máa ọ̀rẹ́ àmà ní ṣàrọ̀lẹ́ àmà wà wà kọ́ ni wà máa ń kálá wà kọ́kọ́ ní wà máa ń kálá wà kọ́lá ní. صلى البدر المنان على نبي الأمان شمس البرايا مليء ونوره غير وانم ومن إليه مآبي ومن عليه تكلاني له لمدى في المزايا وصيت صيت طعنان ودينه حنفي طريقة للجنان ومن هذا بالرسول فقد نجا من نيران وفي لسانه dẹ́hùn làkínàní tọmú tọmọ. wa sallallahu ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima.